أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنما أنا لكم نذير مبين قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم حسب الله سبحانه وتعالى الحمد لله ليت في عنور توفي داقة داسي جوكو وإلين ẹni yìí ní ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليت سواج سورة الحج èyí tá a fẹ́ gbé ní àyà kọkàndínní àádọ́ta forty nine níbi tọ́lọ́wọ́n bá ti fẹ́ sọ kílẹ̀ sí àwọn ẹni rẹ kílẹ̀ sí àwọn ẹni bí ọlọ́wọ́n bá ń sọ fàánẹ́bí rẹ nígbà táwọn aláìní gbàgbọ́ tí wọ́n ń béèrè fún ṣíṣẹlẹ̀ ìyà ní kíákíá. Ọlọ́run tó yá Yohannasu. Qul ya ayyuhannasu innama ana lakum nadhirun mubin. Ọlọ́run ní ànẹ́bì sọ pé mo ké sẹ́yìn èèyàn. Innama ana lakum nadhirun mubin. Èmi jẹ́ olùkìlọ̀, èyí tó fojú hàn fún yín ìyẹn ní pọ́lọ́wọ́n bá rán mi sí yín kí n máa kìlọ̀ fún yín níwájú mi ẹni tí ó bá gbàgbọ́ ìyà tó le koko ń bẹ fún tí ó jẹ lọ́dọ̀ ọba dẹ́dà bẹ́ẹ̀ dẹ̀ ni ìṣirọ́sẹ́ yín mi lè ṣe mi lè ṣe ìṣirọ́sẹ́ yín rárá bí tí ò kọ́ mọ́ amúrùkún ilọ́lọ́hì ọ̀rọ̀ yín ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba lọ́wà tó bá wù ó lè kánjú jẹ yín yà tọ́ba wù ó lè lọ ìra ìyá yín lára tọ́ba wù ó lè gba tútú bá ẹni tọ́ba ronúpìwàdà tọ́ba tún wá wù ó lè sin ẹlòmíín lọ́nà bó ṣe wà nú àkọọ́lẹ̀ orí burú tó ń tọ̀ ọ́n máa ṣe nítorí bẹ́ẹ̀ a sì yóò wù lọ́lọ́wọ́ ọba ìwọ́n bá fẹ́ ni ó ṣe nítorí pé láàmú àkíbà lè ṣọ́kùnmí yìí. láàmú àkíbà lè ṣọ́kùnmí wà húwà fẹ́rí ìrìnlẹ̀ṣà. ọ̀sẹ́ni tó lè sọ àsọlé síbi ìdájọ́ ọlọ́run ọba ọba dẹ́dà subhanahu wa ta'ala tọ́lọ́lọ́run ọba yìí sẹ́rí ìrìnlẹ̀ṣà bí ọyára ní ìṣirò sẹ́ẹ́.

nítorí bẹ́ẹ̀. Fàlẹ̀dínà àmànú wa rámìlú sọ́ọ̀dì hàt láhùn mẹ́rùnfíìrọ̀ tún wà ní ìrúkún kárí. Nítorí bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ lódodo, ọkàn wọn nígbàgbọ́. Wọ́n tún wá ṣe ìgbàgbọ́ wọn lódodo pẹ̀lú iṣẹ́ wọn. Irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ ìgbàgbọ́ òdodo ló fi já sí pé ìgbàgbọ́ àti iṣẹ́ eré ń jọrin ni al-imanu qawlun wa amal ìwọ̀n tó ń pè ní iman ọ̀rọ̀ ni iṣẹ́ ni kìí ṣe pé wọ́n kàn máa sọ pé onígbàgbọ́ lásán láì ní rí nínú iṣẹ́ rẹ̀ ìgbàgbọ́ ń jẹ́ àìtìkọ́dún <clears throat> lil qalbi. وقول باللسان وعمل بالجوارح ìhun tí wọ́n ń pè nígbàgbọ́ òun ni àdìẹ ọkàn tá a nílẹ̀mí àtúwá sọ lórí ahun jáde àtúwá ṣe ìṣe téèyàn bá nígbàgbọ́ iṣẹ́ rẹ̀ ni ó ṣàlàyé kó nígbàgbọ́ ni kì í ṣe pé ọkàn máa fẹnu wí lásán pọ̀ mọ́ nígbàgbọ́ iṣẹ́ tí bá ń ṣe òun láàfin mọ̀ pé onígbàgbọ́ ni. sọ nípa bẹ́ẹ̀. الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. nítorí bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n bá nígbàgbọ́ lódodo وعملوا الصالحات wọ́n tún wá ṣiṣẹ́ dáadáa ìyẹn ni wọ́n nígbàgbọ́ lẹ́mìí ìmọ̀ọ́nì wọ̀nyẹn náà wọ́n sòdodo pẹ̀lú sí ọwọ́ ọwọ́ irúfẹ́ àwọn ènìyàn làwọn mọ̀ kìkì rọ́tò àforíjì ọlọ́run máa jẹ́ táwọn ènìyàn. wọ́n rí síkù nkẹ́rí mù àti arísìkí tọ́lákọ́lé kìí ṣe àlùjànnà ọlọ́run òun lọ máa jẹ́ táwọn ènìyàn wọ̀lẹ́dínà sàáhù fi ayatina mu'ajizin أولئك أصحاب الجحيم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم الله وانصتي عواني تجنبي alẹ́dínà sàáfì àyàtìná mọ́ àjèjì àwọn ẹni tó ṣe wípé gbogbo eré tètè wọn tí wọ́n ń sá mọ́ fi àyàtìná wọ́n ń kágara wọ́n ń kọ́lẹ̀ nípa àrísàmì wa wọ́n ń kọ́lẹ̀ wọn tẹ̀lá nẹ́bì sallallahu alayhi wa sallam irúfẹ́ àwọn ẹni tí wọ́n tẹ̀lé ta nẹ́bì yẹn. Láìka ṣáàbù jahim. Àwọn ènìyàn ẹni náà jahimu ni wọ́n, inú náà jahimu ni wọ́n á wà. Jahimu òun ni an-naru al-harratu al iná tó gbóná gírígírí títún máa ń kẹta ìró bá ní tíyà rẹ̀ lé kókókó ọlọ́ndàkùn làwa ń bẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala ti sọ láàyè mí pé alladhina kafaru wa saddu an sabilillahi zidnahum 'adhaban fawqa al-'adhab. بما كانوا يفسدون الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون ọlọ́run ní sẹ́ra àwọn aláìní gbàgbọ́ tí wọ́n tún wá ń dáhùn yẹn padà kó lójú ọ̀nì ọlọ́run. زدناهم عذابا ọlọ́run láà lè sí ìyà fún wọn. Ọ̀wọ̀kọ̀ ládà. Lékè ìyà tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àkàánú yóò fi dúró. Pẹ̀lú wa òbìlẹ̀jẹ́ tí wọ́n wù. Lẹ́yìn tá a ti sọ nípa kílẹ̀sìn àwọn ẹni rẹ̀. Wípé pàápàá jùlọ àwọn káfìrì tí wọ́n ń ká nẹ́bì tí ń kẹ́jú ìyà pé sọ́lọ́hùn lè jà wọ́n yá ni sọ́lọ́hùn ní ká nẹ́bì sọ fún wọn pé nàzírù mùbínú ni mí olùkìlọ̀ ni mí tó fojú hàn ọlọ́run ni ó mú yà wá tẹ́ bá lẹ́tọ́ sí yà. táwọn sọ nípa ẹ̀sìn àwọn ẹni rẹ káforíjọ jẹ tí wọn àgàlù jẹ́nà a sọ nípa àwọn ẹni bí ẹnu náà jẹ hímù làwọn. àtúwá fẹ́ sọ fún wa nípa pé ẹ̀ṣọ́ ìtọ́ọ̀nù ìmọ̀ ń wọlé sí ọmọnìyàtọ̀ rọ́súlì èròǹgbà àwọn ọ̀rẹ́ńsẹ́ ọlọ́run yóò fẹ́ kó sínú èrò wọn àti bọ́lọ̀wọ́n bó ṣe ba èròǹgbà sétánì yìí jẹ́ pípọ̀ nínú àwọn àlùmọ̀fàṣírí àyàtà fẹ́ kàì wọ́n sọ ìtàn algaranik algaranik àti ohun tó wáyé nípa bí pípọ̀ nínú àwọn àlùmọ̀hájírà àwọn tí wọ́n ṣe hijira lọ sí habasha nígbà tí funfun ìpín mú àwọn mùsùlùmí ní mọ́kà níjọ́ olè àwa rí àwọn ìkọ̀kan nínú àwọn sàhábà wọ́n sì rìn àjò lọ sí ethiopia láti lè lọ́ọ́ farasoko níbẹ̀ nítorí ìnira tí wọ́n rí lọ́dọ̀ àwọn ará Mẹ́kà pípọ̀ nú àwọn mọ̀hájìrí náà yí wọ́n wá sẹ́rí láti ilẹ̀ Habasha tí wọ́n ń bíi pé àwọn ọ̀sẹ̀ ọkùnrin sì ti Islam àmọ́ gbogbo àwọn àhàdìsì tó sọ nípa kristotil garanik àwọn àhàdìsì yẹn mọ́rísálà ni àdìsì tó ṣe pé ẹnìkan ti jábọ́ nú àwọn tó gbà wá ni wọn fẹ́ẹ̀ sí kẹ̀kẹ́ tó lálàáfíà níbi pa máa wá fi sọ̀rọ̀ ẹjẹ́ asọ̀tọ̀ yẹn díẹ̀ wọ́n nígbà tá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́ka sọ́ràtù nẹ́jìm dé parí ee àti mùsùlùmí àti káfìrì wọ́n ní gbogbo ọ̀pátá ni wọ́n forí kalẹ̀ fọlọ́run àwọn mùsùlùmí tó wá lọ Ethiopia bá gbọ́ wọ́n ti fẹ́ rí padà lélẹ̀ pé kò sógun mọ́kàn síjà mọ́ kò sí payà mọ́ àwọn tí wọn ò já rí mú jóyọ́ níbi ẹ̀sìn náà ni wọ́n ti gba ẹ́sìlámù ni wọ́n ní ìtàn yẹn ò bẹ́ẹ̀ o ìtàn nìyẹn ọ̀rọ̀ mi wọ́n ní wọ́n sọ pé ohun táwọn kèfèrí ní gbọ́dà lẹ́bi wí ni pé ìpè iná lè gara ní ìkọlẹ̀ ọ̀la àlẹ́ ọ̀la wà iná ṣẹfà àtàhùnà nàtòrí kájà. àwọn òrìṣà táwọn ẹlẹ́bọ máa ń bọ wọn làwọn gbọ́dọ̀ ànẹ́bí wí sínú àyà tí ń ká ibi àwọn òrìṣà àmì tí wọ́n ga jùlọ wà iná ṣẹfà àtàhùnà nàtòrí kájà. ìsìnkú àwọn òrìṣà àmì à ń rẹkẹrẹ lẹ́yìn náà ní òpin ọ̀rọ̀ ọgbú ilé ìjáde lẹ́nu àdẹ́mú wọ́n ní táwọn kẹfẹ́ rí gbọ́ ní ẹ̀mí ọ̀sìn forí kalẹ̀ ni. sẹ́ni gbogbo àwọn ìtàn wọ̀nyí pátá kò sí ìtọ́lá láti ara ara rẹ̀. wọ́n lóun ni ọlọ́run ọba ń sọ níbí báyìí wípé wọ́n máa àwùsánná mi kọ̀ọ̀bìlíkà mi rọ̀ sùn ó lé ní ọ̀rá rẹ̀ rẹ̀. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينفخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ọlọ́run wà máa من ń pàbílé kàmí rọ́sùn àwọn ọ̀rẹ́ kẹkẹkan ṣáájú rẹ̀ ànẹ́bí wọ́lá ànẹ́bí yí àtẹ̀rà ànẹ́bí kan ṣáájú rẹ̀ إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته àyàtí kọjá sí pé gbà tá ànẹ́bí yẹn bá ń sọ̀rọ̀ àṣetá ni ọ máa jù sínú ọ̀rọ̀ rẹ̀ ìsọkúsọ tiẹ̀ hmm. ọlọ́run dákun máa dá àṣetá ni ọgbà hàn wọn. kájẹ ní ọkùnrin agége ìlú èso òṣìṣẹ́ kẹsì sáà ẹnì pa àṣetá ni ọgbà hàn rẹ̀ <coughs> ló fi yàgbé lọ́wọ́ ti yanu báyìí ìsọkúsọ ni wọ́n jáde náà ọ̀wá sọdún ọ̀hún àfikọ́sà máa sọ ọ́ fún sí ìsìn ọlọ́run lọ́dọọdún yọ sọ̀tọ̀kùsọ̀ àwọn àṣùbà kìí ṣe dandan kí ẹ máa wí bẹ́ẹ̀ tó ń bá jẹ sàárì tán wọ́n wá sùn àṣùbà kìí ṣe dandan àhàdìsù kò dé sí ìyàtọ̀ wọn lọ káàdì bẹ́ẹ̀ ẹgbẹ́ káàkiri níbi wọn ti máa ń fi kéwòn rìn lẹ́nu yẹn sàṣẹ́sà ní ìgbà fún rẹ̀ òní kó bú sáà bẹ́ẹ̀ òun ni kọ́ máa lásùgbò èsì rẹ̀ náà òun ni kọ́ máa sọ pé má dáhùn àbúrò rà lọ òun ni kókó àwọn sàbẹ́ ní dẹ̀ndẹ̀wù rẹ̀ ẹ̀rí pàṣẹ tá ní gbà wù rẹ̀ ìyá ọkùnrin dẹ̀ndẹ̀wù rẹ̀ yẹn. ọlọ́run máa jáde tá ní olówó àwọn. àmín. lórí dájú pé àwọn àfáà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ kútúbà wọ́n ní wọn àwùjọ bí láàyè mi ṣòro rẹ̀ àfúsìnà ọ̀sẹ̀yà wọ́n ọlọ́run wá ní ààrẹ rẹ̀ ń tẹ̀sán àbá nẹ́bí kan. وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينفخ الله ما يلقي الشيطان في الله ọba وتعالى. wa ta'ala yóò wá pàárẹ́ dànù ìwọ̀n tàbí ta ní jù sínú ọ̀rọ̀ yẹn Thumma yuhkimu Allahu ayatihi. Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wá parí ayá rẹ̀ ní pípé. Wallahu alimun hakim. Nítorí alámọ̀ta ni hakimu ni aláṣepé iṣẹ́ ni ẹ̀rí wọ́n ní tó ṣẹlẹ̀ ní tó ti ṣẹlẹ̀ rí nìyẹn ọlọ́pàá àwọn anábì ọlọ́run tó bá ti ní káwọn sọ̀rọ̀ báyìí ah, àti sádọ̀ ya tó wí kíní kẹ̀kì ọ̀tọ̀ ni wọ́n sọ ọ̀tọ̀ ni wọ́n tí wọ́n máa gbọ́ ọlọ́run wa bá wọn sáṣetá ní sọ yẹn jẹ́ ọlọ́wọ́ ti parí ayá rẹ̀. Allahu alimun hakim. Rọ́lámọ̀ tẹ́lọ́lọ́run, hakim sí ni, aláfẹ́fẹ́ ni. Ìrìnkẹ́ alimun ọmọ ojú ọ̀sẹ̀lẹ̀ mú ṣẹlẹ̀, ìṣun tó pamọ́ sí hakimun, adájọ́ ni nínú kádàrà rẹ̀ àtẹ̀dá rẹ̀ àtàṣẹ rẹ̀. Ọgbọ́n tó pé ọlọ́run lórí àtẹ̀rí tó dó gbogbo wọ́n lọ́lọ́wọ́ bá bá ń ṣe bẹ́ẹ̀ lè ẹ́ jẹ́ àlà máa yóò ṣe ṣe ìtàn. وإن الظالمين لفي شقاق بعيد ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض wọ́n ní nítorí kí ewu tá ṣetáni bá jù yẹn sínú ọ̀rọ̀ ànábì ọlọ́wọ́n bá yẹn kò lè di wàhálà fáwọn ẹni tá mọ̀ dín bẹ lọ́kẹ́ wọn tẹ́lẹ̀ ṣé mo pẹ́ ni tí ò nírun àṣùbà kí tọ́wá gbọ́mù sí àfẹ́ èkó wí bàbá adéke tọ́gbọ́mù tó wí yóò ní ọ̀ àṣùbà kì í ṣe dandan wọ́n wá sùn àṣùbà tán ẹ nítorí kófìlẹ̀ jásùn dáṣe tá ní ìdúlẹ̀ ọmọ adé fitna wàhálà ìdààmú fáwọn ẹni táwọn ọdí ń bẹ lẹ́mìí wọn tẹ́lẹ̀. ẹ̀kọ́ sí ẹ ti kúrò bóhùn. ẹ àtàwọn ẹni tọ́kàn wọn lé àwọn mọ̀lẹ́bí kú náà làkọ́kọ́ àmọ́ ti ń bẹ lọ́kàn wọn wàlùkọ́ sí ẹ ti kúrò bóhùn àtàwọn tọ́kàn wọn lé àwọn ẹlẹ́bọ. ẹ̀ẹ́dì kí gbogbo tí lágége ń sọ àwọn olóòtú máa ń gbọ́ tí wọ́n bá gbọ́ ohun tí wọ́n sọ ní pé kọ̀tán la ilaha illallah ẹ̀rí kí wàhálà òfin lè ṣẹlẹ̀ sáwọn ẹni yẹn. ìtìnàtàlélẹ́bì ìnàfí kúlù bí i mọ́rọ́bù wàlùkọ́síyà ti kúlù bọ̀ àtàwọn tọ́kẹ̀ wọn lè kókó kó àwọn káfẹ́. ìnà bọ́ọ̀lì mi nàlà fi ṣíkọ̀ kí n bàrí. dájú àwọn alábòsí wọ́n ń bẹnu ṣìkọ́ ìsìnà ìyapa agídí èyí tó jìnà kúrò níbi òtítọ́ ìkẹniyà nínú òdí pàtàkì láti dáadé tí máa ń sọ ìsọkúsọ mọ́rọ̀ táwọn ànábì ọlọ́run bá sọ láti lè dá wàhálà alẹ́ fẹ́mi àwọn mùnẹ́fì láti lè dá wàhálà alẹ́ sọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ́. وليعلم الذين أوتوا العلم أنه لحق من ربك فيؤمنوا به فيعلم وليعلم الذين أوتوا العلم أنه لحق من ربك فيؤمنوا به فتخبت قلوبهم وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك kó fi lè já sí páwọn ẹni ta fún ní mímọ̀ táwọn yẹn lè màmọ̀ dájú أنه الحق من ربك فيؤمنوا به kí wọ́n mọ̀ pé òtítọ́ lọ́rọ̀ yìí látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ju ìyẹn nígbà tí tánì ti ju ìwé kúwèé sí ọ̀rọ̀ tá a nẹ́bí ọlọ́run ọba kan sọ ọlọ́run sì ti parẹ́ ọlọ́run sì ti bàjẹ́. káwọn onígbàgbọ́ òdodo lè màmọ̀ dájú pé ọ̀rọ̀ òdodo ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ọ̀yọ́ òmìnú bí i. kí wọ́n wá nígbàgbọ́ sí i. àtòkùnmíta láwọn òkò ló bọ̀ hàn. kọ́kàn ẹ̀ tí wọ́n sì lè bára lẹ̀ fọ́lọ́wọ́n ọba fódodo yẹn. ìnáwó ẹ àti pé dádájú aláàlì yóò fọ̀nà mọ́ àwọn onígbàgbọ́ òdodo. ìlà siratin mustaqim ìyẹn ni kó jọ ọ̀nà tó dúró dọ́gba ọlọ́run fún àwọn onígbàgbọ́ òdodo nídòó ṣinṣin níbẹ̀ ìyẹn ni pé àwọn ẹni tí wọ́n nímọ̀ tó wúlò kí wọ́n lè mọ̀ ihun tí wọ́n lè fi differentiate láàrin alhaki wal batil àwọn tó nígbàgbọ́ sọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ tó mọ̀ yìí pé wọn tọ́lọ́run fi ránṣẹ́ sí ìdánilẹ́bí òtítọ́ ni látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọ̀sọ̀ kalẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀ pẹ̀lú sọ rẹ̀ kí nǹkan mi ò lè dàpọ̀ mọ́. irú ìdáwà bá wá gbọ́ ìmúlẹ̀ gara ní kọlìkúlà alẹ́ ọ̀là wa ìmúlẹ̀ ṣàfà àtàbọ̀nà látòrí tajà a láéláé kò lè sẹ́nu òjíṣẹ́ ọlọ́run ọba jáde. láyé láyé bí kéèyàn máa sọ wípé àwọn ṣẹ̀gún ọya èso ọ̀dàrà òrìṣà gbogbo wọn àwọn ni wọ́n ga jùlọ kálẹ̀bí ni wọ́n sọ lórí. ìgbẹ̀wà iná ṣẹfà àti àwọn onílẹ̀ tó rí tajà ìsìnkẹ́ gbogbo àwọn òrìṣà èso ọ̀dàrà ni òun là ń kálẹ̀bí ni wí kú yẹn káfí lè mọ̀ káwọn ẹni tó jẹ́ onímọ̀ tó wúlò wọ́n lè mọ bóun ó ṣe mọ ìyàtọ̀ títọ́ àti bàjẹ́ àwọn tí wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àti títẹ́ rẹ̀ kí wọ́n mọ̀ pé òun ta fẹ́rẹ́ńsẹ́ ṣèdè ànẹ́bì òtí odò látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run sọ kalẹ̀ pẹ̀lú mọ̀ rẹ̀ ọ sọ pẹ̀lú sọ rẹ̀ kò jẹ́ kí jákujàku kí wọ́n rò pa wọn bí kò sí pé alùpàá ni ẹ̀kẹ́ káàbọ̀ hakim tíra ni tọ́já sí pàtó parí ìdájọ́ lórí ẹ̀ láyà sí ìhìlbá pẹ̀lú ìbẹ̀ni ẹ̀rẹ́ ọ̀làmì ọ̀tìlì tẹ̀wọ̀dìlò ìhàkí ìhàmì. Al-Qur'an yẹ ìbàjẹ́ ò ní ba nígbà tá nẹ́bí wà láyé. Nígbà tá nẹ́bí ò tún sí láyé mọ́ ìbàjẹ́ ò nítorí Al-Qur'an yẹ sọ kalẹ̀ ní ìhàkí ìhàmì látọ̀dọ̀ ọlọ́ọ̀bọ̀ ọba ọ̀jọ̀gbọ́n àbí tọ́jọ́ bàtà máa ń fi yè fún. tó nípa bẹ́ẹ̀ àwọn ẹni tá a fún ní mọ̀ kí wọ́n lè màmọ̀ dájú àná olè àkómi wọn bí ga. Òdodo ló ti ọ̀dọ̀ ẹlẹ́dà rẹ̀ wá tí ti àrùfà áàlì. Fọyọ̀ mìnú bí i. Ẹ̀tún wá gbà lódodo kọ́ tẹ̀lé. Ọ̀tọ́kùn mẹ́tàlá ó kú ló bọ̀ ọmọ. Ọwá já sí pọ́kẹ̀ wọn yóò báralẹ̀ fún, yóò tẹríba fún yányá. Wà iná lọ hàlàrí àhádì lẹ́bí na mánú ìlà sírọ̀ fi mustaqim. Àtikọ́lọ́ yọ pọ̀dẹ̀ mọ́ àwọn onígbàgbọ́ òdodo yóò pọ̀ nídìí oṣù sí lójú ọ̀nà tó dúró dọ́gba ní ayé àtijọ́ gbẹ̀dà kẹyàmọ̀ àmọ́ láyé ń bíbà yìí àwọn onígbàgbọ́ òdodo ọlọ́wọ́n tọrọ sọ́dọ̀ òtítọ́ wọn ó sì lè tẹ̀lé yóò wá fi wọ́n ṣe kòńdé àti yapa sí bàjẹ́ ó jìnà sí tọ́ba adìníjọ́ gbẹ̀dà kẹyàmọ̀ ọlọ́wọ́n tún fi ọ̀nà òtítọ́ mọ̀ wọ́n tí ó mú wọn débi ipò tó ga lálùjẹ́ náà yóò sì gbé wọn jìnnà kúrò níbi ìyà tí tani tí roni nítorí bẹ́ẹ̀ àwọn aláìní gbàgbọ́ wọn ọ̀yẹ̀wò ogun tí ìṣáàkì wọ́n tara dódì inú òye méjì ni wọ́n sá wà láéláé àti àbíbẹ́ẹ̀ ni àbíbẹ́ẹ̀ kan nípa Allah ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بعضها أو يأتيهم عذاب يوم عقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة a أو يأتيهم عذاب يوم عقيم ولا يزال الذين كفروا في مرية منه الله سبحانه وتعالى ibu rọ wá nípa àwọn aláìnígbàgbọ́ ó ní wọn ò ní yẹ wọn ò ní nípa منه حتى تأتيهم الساعة tó fi di pálí kìyàmọ̀ padà wá dé bá wọn lójijì orí iyèméjì ni wọ́n wà. àwòyá tí yahum azabu yawmi naki. àbí bẹ́ẹ̀ kọ́ títí tí ọjọ́ tí máa ń jẹ́ àgàn ọjọ́ àgàn ismu min asma yawmi qiyamah èèkọ̀ kan nínú orúkọ síjọ́ ìgbéga lòkè àmọ́ jẹ́ lọ́wà àbí tí yàwó fi wá dé bá wọn ní yàwó mi ní àkíìmì ọjọ́ àgàn wọ́n lóun náà ní yàwó mo bá dèrè gẹ́gẹ́ bí òbá ìbòrò káàbù ṣe sọ ìkìrímọ̀ ní yàwó lòkè àmọ́ ni lálẹ́ ìlàlá húhù torí kò sóoru lálẹ́ kìámọ̀ gbogbo ẹ̀ pátá ọ̀sán ni ọ̀sán ni olóòrùn nù báyìí ni dọ̀háàkù ti ṣàlàyé rẹ̀ òun lọ́wọ́ ti wá sọ pé àlùmúlìkù yóò máa kí èdè ń lè láàá والذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم الملك يومئذ لله a ní gbogbo kápá ọlá níjọ́ yẹn Ọlọ́run يحكم بينهم Ọlọ́wọ́ dájọ́ láàrin gbogbo ẹ̀dá. Ìlẹ̀bínà àmànú wa àmìlú sọ́lì àti fi jẹ́nà ti láàrin. Ọlọ́wọ́ dájọ́ lórí gbogbo ẹ̀dá, ẹ̀rí pọ́lọ̀ pẹ̀lá ní máa lè fi yàwó mi bí olùdíkapá ọjọ́ ẹ̀san inú ọ̀rọ̀ mi. Àlùmúlí fi ọmọ ìdí nìlẹ̀ Hakuli Rahman. Ìkápá gbogbo àlámọ̀rí gbogbo lódodo tọ́lọ́wọ́n bá jọ tí ayé ní níjọ yẹn. Ọ̀kànà yóò mọ̀ náà lálẹ́kàfìrí náà fi. Ọjọ́ yẹn wá ní ọ máa ṣòro fáwọn aláìní gbàgbọ́, àlùmọ́líkù yóò máa èdè ńlẹ̀ láàá. Gbogbo kápá yẹn yẹn. Títọ́lọ́wọ̀n ọba ní ṣe ọlọ́wọ̀n dájọ́ láàrin gbogbo àwọn èèyàn yẹ́yẹ́. Lẹ̀bínà àmànú wa ámìlú sọ́ọ̀lì ha. Ẹ wá ráwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lódodo wọ́n ti fi ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run kó fi wá sáàrin wọn iná àlùjẹ́ ní onídẹ̀ra làwọn ènìyàn wà wọn ní yí kókó bẹ wọn ní yẹ wọn ní gbò. Wọ́n lẹ́dí ìnà káfàrò wọ̀n káfàrò bí ààrẹ àti وأولئك لهم عذاب مهين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين كفروا وكذبوا بآياتنا Ọlọ́run lè wá ráwọn aláìní gbàgbọ́ tí wọ́n tún pe àmì wa áyà wa wọ́n pè nírọ́ ọkẹ wọn sá ìmú rẹ pẹ̀lú òdodo wọn ti yẹ rẹ wọn pè ní ọ wọn yapa fáwọn òjíṣẹ́ Ọlọ́run wọn sì gbéraga wọn tẹ̀lé wọn àwọn ẹni tí wọn sá ìní ìgbàgbọ́ tí wọn sì fi àyà wá ní wọn. irúfẹ́ àwọn ẹni yẹn ìyà tí yẹpẹrẹ ni yóò jẹ́ sí wọn òun lọ kó sí ìgbéraga tí wọ́n ṣe wọ́n wò pa wọn ga láyé ọlọ́run ààrẹ wọn lẹ̀ lọ́rùn ìsẹ́ríkùn bí òtítọ́ wọn ìyá ayẹyẹ ni wọ́n jẹ bọ́lùn tó sọ wípé iná lẹ́dẹ́rẹ́ tẹ́ fi rán ìbádà sí ṣáìdẹ́ fún rẹ̀ já hánàmàdà rí ṣáìdẹ́ kúrò lọ́jà hánàmàdà rí إن الذين يستكبرون عن عبادتي aláwọn ẹni tí wọ́n ń ṣe àyàkókò lẹ́kì ìgbéraga kúrò níbi ìjọsìn fún mi tí wọ́n sí. Àyàdékúlò náà jahannama dáàfìrí. Ṣé gbogbo rẹ̀ ga láyé ni, a wá yẹ̀yẹ́ lọ́rùn. Irúfẹ́ àwọn ẹni bí ọwọ́ jahannama dáàfìrí, wọ́n á yẹpẹrẹ, wọ́n á yẹ̀yẹ́, wọ́n á dẹni àbùkù. Kọ́lọ́pọ̀ ti wá lẹ́nu àlùjànnà má ti wá lẹ́nu iná. Àmín. Iṣẹ́ àwọn ẹni náà gbé wa jìnà sí gbóhùn náà jìnà sí wa káàrin àlùjànnà tí ọlọ́run fún wa. Subhanaka Allahumma bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.